ذلك ذلك أعلمنا a tó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ nípa ètò àwọn àṣìkáàbù lẹ́kàkà gẹ́gẹ́ bí àti àlàyé lánàá wípé ètò wọn ti tán tẹ̀síwájú nínú ṣúwà gẹ́gẹ́ bí ó máa ń nínú àwọn ṣúwà ọdún tọ́lọ́wọ́n bó ti sọ orúkọ sórọ̀ ṣùgbọ́n ti ṣe pé ìtàn ẹni ò ní tó ká gẹ́gẹ́ bí sórátìlẹ̀ ìjẹ́ sórátìlẹ̀ ni gbogbo tọ́lọ́wọ́n bá ti sọ lọ́ta àwọn ọ̀sán ìjẹ́ wọ́n fẹ́ máa dìbò ayé àti ìjẹ́ ní ohun tí kò tó lé ní máa máa lọ ṣùgbọ́n tí wọ́n tẹ̀lé kàmá ọ̀rọ̀ ti orí bẹ̀. ìwọ̀n tó ti ìdajì lọ́nà sọ́rọ̀ yìí iná ọlọ́run bá ti sọ̀rọ̀ nípa ìgbà ìgbà tó ti jẹ́ pé ìgbà ìgbà yìí. lórí ọ̀rọ̀ wọn lẹ́yìn ìgbà tí a láti ṣèjẹ́ ìjọba àwọn ẹgbẹ́ wọn Muhammad ọlọ́run fọ́sọ̀ báyìí wípé وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين العبد وترى الشمس إلى حديث صلى الله عليه وسلم أو يوم إذا طلع اذا تطلع يوم تزاور عن كثير فوق يوم yóò ti di ìdéba tó ti pé ẹ̀dá wáwọ́ káàkiri àti ìdá tàbí ẹ̀mí yóò ti àwọn ìjọ àtàkì káàkiri wọ́n yí po wọ́n yí àpò wọ́n lójú pàtàkẹ́lẹ̀ lè lórí bá ti wá yọ dé ìjọ òmìnir tó sẹ́ńtà inú gbogbo yẹn wọ́n wà kọ́ ìyá wọ́n yẹ àpò lẹ́nu tó pé wọ́n fi ẹ̀bí ọ̀tún lélẹ̀ torí kí òun ọmọ bá fún wọn lójú wọn kọ́ ìdá wọ́n ìdá agbára bàbá tó bá ti pé òun bá lọ wọ̀ nírọ̀ yìí ẹ̀kùnrin tó rán bẹ́ẹ̀ òun wọ́n bá tún ti tóbi tóbi sílẹ̀ owó ìdíwọ̀lẹ̀ rẹ̀ wọ́n tún yé àpò wọ́n fi ẹ̀rí àti àwọn ilé wọ́n kọ̀tà. wọ́n mú wà sí mẹ́rin wá wà sí tó ń bá ti wọ́n kọ́ ọwọ́ ọ̀tá tó ń bá ti wọ̀ wọ́n ní wọ́n ti wà nílé ìwọ̀wọ́ ìtọ́jú wa tó ní lẹ́yìn oríṣiríṣi wọ́n wá wà ọlọ́run bá ní pé ذلك من آيات الله ذلك من آيات الله أولا ما شهد أفاد قوة منه عيسى نعوالا لتتوني تكا tí bá fi àlélẹ̀ tọ́jọ́ bá pẹ́ ìhàwó máa sí yóò di mú sí pé ìhà wọn yóò bẹ̀rẹ̀ sí jẹrà tó bẹ̀rẹ̀ sí jẹrà ó lè bẹ̀rẹ̀ sí yọ̀ sí àdìdẹ́ ní wọ́n mọ̀ pé àwọn ojú ọjọ́ pọ́pẹ́ bẹ̀ náà báyìí wọ́n tí wọ́n ń yí ìhàkó tọ́bá yìí tó ń bá jọ láàárọ̀ òun yọ́yọ́ léṣe pé ìmọ́lẹ̀ rẹ̀ ọdún ọdún òwe àsìkò báyẹ̀ ní ọlọ́wọ́ bó yí àwọn ọmọ lẹ́yìn tí wọ́n ti ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ wọ́n wá fún ìdára ọ̀nà ibi tí ò yẹ jáde tọ́bá ti rọ̀lẹ́ tó ń báwọ̀ padà wọ́n ti jù sí ìtàpàdà lẹ́yìn tó ti kó wọ́n fi apá àlàáfíà wọn lélẹ̀ Ọ yìí bí ó yẹ wá ti máa pé èé ṣe lẹ́nu ní kó ṣe pé pàtàkì ọ̀dọ́ oṣù lálẹ́ ta ní bá ti ẹ̀já ọ̀túnṣù òṣùn tó burú kó ṣe pé gbọ̀n bá dojú ti ẹ̀já làásìá sùn má dààmú ọmọ rẹ rẹ nígbà tẹ́jú náà bá ti sùn lọ ìbẹ̀rẹ̀ ó òun náà láfẹ́ gbẹ́jẹ́ pé tó sọ wọn tó gbọ́ sùn tí òun bá ti tó bá ti dùn ìyẹn lè yí àbò torí kẹ̀kẹ́ kọ́ kí ìhà yẹn kó má bàa máa dùn yẹn àǹfààní ń bẹ́ẹ̀ ní kí èèyàn máa yí àbò àlàáfíà ń bẹ fún ẹtì bá máa bẹ́ẹ̀ yúkọ́ tẹ́ pé ìhà kẹ̀kẹ́ náà ló fi lélẹ̀ ẹni ọba ṣe bẹ́ àmì ni pé ó súnmọ́ kọ́ńtọ̀ wọn lálàáfíà tí àtọ́jú súnmọ́ náà ni àlàáfíà bẹ̀rẹ̀ tọ́ba ní kò wọ ìyípo ti àárín kò ní gbádùn àkójì kó padà nígbà ẹ̀kọ́ àdámọ́ ní pété ni wọ́n máa yí àpò máa yí epo máa yí epo ìwé ẹni bẹ́ẹ̀ ni wọ́n gbàdọ̀ wọn àwọn àtàbí ní káhá tọ́ba di ìgbà tó ń bá yọ láàárọ̀ wọ́n wà lẹ́sí pé ó fi ẹ̀jọ́ ìdílé lẹ́nu tó ń pọ̀ ìgbà ìta tọ́ba ti ìgbà tó ń bá wọ̀ nírọ̀lẹ́ yóò ti rú sí pé wọ́n ti dojú kọ tàpadà wọ́n fi ẹ̀jẹ̀ àlàáfíà lélẹ̀ wà wọ́n ti ọjọ́ wà ní mẹ́rin lórí ìdílé ìwọ́ wa ọlọ́run bá dúpẹ́ dáadé kan ní àyà ìgbà àti bẹ́ẹ̀ ká lè bá àbùkù nínú àwọn àbùkù ọlọ́run bá من يهدي الله فهو المهتد ẹni tọ́nà bábá fi máa ní òun lólùmọ̀lì ẹni tọ́nà bábá fi máa nà òun láàpẹ̀ ní ẹni tó mọ́nà torí pé mọ̀ ní ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ látara àwọn àbòlẹ̀ káhà tọ́nà bá fi wọ́n mọ́nà ìmọ̀nẹ́ tún bẹ lórí ohun tí wọ́n sùn wípé tí mùsùlùmí bá fẹ́ sùn apá làáfíà làáfí bẹ̀rẹ̀ ohun wọ́n tún mọ̀nà débi bí pẹ̀lọ́pọ̀sọ̀fẹ́ mọ́ ní àdìsá ẹni ọlọ́run bá fi mọ̀nà ohun lórí mọ̀nà wà mọ́ yíó lé náà ومن يؤمن بلن بدن له وليا مرشدا ومن يذلل أن يبطله بس لنا لترى الضلالة ومن يذلل يعني من أضل أضله الله أن يعلم بس لنا فلن تجد له يعني تغني يعني tí ó wà bẹ̀kún wà ní yá ọ̀rẹ́ àyò tọ́rẹ́ àyò náà wà jẹ́ mọ́bí ìdáa tí ó máa tọ̀tọ́ ní òní ẹni ọlọ́run bẹ́ẹ̀ ṣe sìn lọ́nà ìrẹ́ àmẹ́bí òní rí ẹni tí ó ní rí ẹni náà tí ó wà rí ọ̀rẹ́ àyò tí ó máa jẹ́ òní rí òkú wọ̀tàkùnrin وتحسبهم أيقاظا وهم nínú àmì sáàtù mọ̀ pé Al-Qur'an yìí sọ̀rọ̀ àdọ́bíwa Muhammad àwọn ọlọ́run bí wọ́n ti sọ gẹ́lẹ̀ fún ilẹ̀ ní sọ eré ànẹ́bì pàtàkàbò wọn ọ máa lérò wípé wọn wọ́n tají torí pé wọ́n ti sun owó wọn bí ẹni ó di ojú kan ẹlẹ́ ọ̀tà àtàbò fún àìkọ́ọ̀gọ́ ọ̀tà àtàbò fún mọ̀tẹ́ìkì wọn ọmọ adérò pé wọ́n tají wọ̀n mú mú òkú lè ṣùgbọ́n wọ́n ti sun lọ́ọ́ àrọ́kúdù òun náà ní àdínẹ́wòmù òkú òun náà ní níyá kéyìn ó sùn ọmọ alẹ́ òkú wọ́n tajú ní wọ̀hún òkú lè ṣùgbọ́n wọ́n ti sùn lọ bá wọ́n kọ̀lébò fún ونقلبهم ذات اليمين وذات الشمال àwọn ọlọ́run ọba wá ní ẹ̀hàn ọkọ́ a ń yé ẹ̀hàn ọkọ́ dáadáa lẹ̀ ní rí tàbá yí epo sọ́tù tọba tó yá wàdáyàtà ṣèmáàlì á tún yí epo sọ́tù wà kálíbò kan وكلبهم باسط ذراعيه بالوسيل ṣùgbọ́n ajá wọn èyí tó fi pé ó pẹ̀lú wọn lọ́jọ́ náà bá sùn dìrọ̀ àìrí ọjọ́ ìgbẹ̀gbẹ̀ pé ọtẹ́ ìgbọ́n rẹ̀ méjèèjì bá sùn ọtẹ́ kalẹ̀ gẹ́gẹ́ bá alẹ́ ìmọ̀ bá já fún máa ń sùn bí wà sí ilé lẹ́ni tí ń dọdẹ wọn pẹ̀sẹ̀ mọ̀ gbọ́dọ̀ àwọn òlàmọ́ òní mọ̀kànlẹ̀ wọ́n ní ajá wọn lọ́jọ́ kìíní àná ẹ̀bá ó na kòtò káàkiri níta ibẹ̀ ni ajá náà wà bá fùtú dìrọ̀ àìrí dìrọ̀ òun ń pè ní ìkọ̀ gẹ́gẹ́ bá jákí máa ń pè ojú ọlọ́run bá níbẹ̀ gbọ́dọ̀ máa kírun lẹ́ni tẹ́ tẹ́ ìbọn nílẹ̀ lájá ní máa ń ṣe àwọn ọmọ kéékèèké wọ́n máa ń kírun owó èrò orú bẹ́ẹ̀ àtàwọn obìnrin ẹnbà tí èso obìnrin jẹ́ ọ̀bá bọ̀ mú wọ́n máa tẹ́gbọ̀n ọ̀dẹ̀ báyìí wọ́n bá forí báyìí wọ́n ká gbọ̀n ọ̀dẹ̀ báyìí àtàwọn ọmọ kéékèèké ojú ọlọ́run bá nípa gbọ́dọ̀ jẹ́jẹ́ ọ̀ tá a bá ń kírun àtẹ́lẹwọ́ wa náà kẹlẹ̀ ìgbọ́n ò ní kẹlẹ̀ papọ̀ mọ́ ṣùgbọ́n tí a bá ń kiri táwọn obìnrin náà bá ń ṣe ni wọ́n ti gbé akọ àtàmàtì kan ọ̀pẹ ara ẹnu bẹ́ẹ̀ ni àwọn ọdẹ tètè ìgbọ́n ni wọ́n èlé lẹ́ aláwa ti bá ń sọ lọ́ba làwọn ọ̀dọ̀ sílẹ̀ ó là gbọ́dọ̀ tẹ́ ìgbọ́n wá lẹ̀ sí gẹ́gẹ́ bí ajá tí máa ń tẹ̀ ìgbọ́n rẹ̀ lẹ̀ nígbà tí ọba sọ ọlọ́run bá wá sọ fún wa nínú ayẹ̀ pé kọ́ kẹ́lẹ́gbò báàkì tó ń tẹ̀rọ ayébílẹ̀ wà nílẹ̀ ajá wọn ọ̀tẹ̀ ìgbọ́n rẹ̀ méjèèjì nílẹ̀ pẹ̀lú péjẹjẹ wọn làwé tọ̀lá àtà àléyìn làwé tọ̀lá àtà àléyìn làwọn ìlà ìbàmìnirọ̀ ọlọ́run ọba ní làwé tọ̀lá àtà àléyìn yà Muhammad kíra Muhammad làwọn ìfọ̀láàtà rẹ̀ ní kálífọ̀ ọba gbẹjúwọ̀ wọn ni lọ́jọ́ pé ní àrẹ́jù káwíwọ̀ náà bá wo wọ́n bí wọ́n ti sùn lọ́jọ́ náà tàwọn tajá wọn láwọn láìsà nínú rárá bàbá tá lọ ní ogun láwọn láìsà nínú rárá ọ́ sálọ fún wọn ní ogun àwọn làwọn eléyìí wọ́dàmúlé tàbínú múrò bá wọ́dàmúlé tàbínú múrò bá yóò kú náà kààrẹ dẹ́dẹ́dẹ́ ìbẹ̀ kéyẹ mórí kẹfì rí àwọn làwọn eléyìí kò tó ká tí àbáwọn tó ti tọ́tù tó ti ọjọ́ kejì lọ ọjọ́ kejì lọ ó pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ó pé oṣù oṣù kejì oṣù kejì oṣù kẹta ó yípo ọdún ọdún kejì ọdún kejì ọdún kẹta ọgọ́rùn ọdún kejì pé ọgọ́rùn ọdún kẹta pé ọlọ́pàá bí ó sọ fún ẹ̀lẹ́bí wa wípé rẹ̀ Muhammad lawo sọ̀lá àtàrí sáàrin tẹ́rìbá ẹni adójúkọ ọlọ́run bá ń sọ fún Muhammad ànílẹ̀wà Muhammad pé lawo sọ̀lá àtàrí tí ìlànà ìgbẹ́ bá bẹ júwò wọn yàwó lẹ́yìn ìtàmìnà ọ̀bá yìí tẹ́rì padà yóò ilé gbọ́n tẹ́rì padà látún sí ọ̀rọ̀ lẹ́yìn tó wọ̀làmọ́lé ìtàmínìhàn rọ́bà débi pé látara rírí wọn yóò sì mọ́là mọ́là kọlùbà yóò kúnnà kẹrẹ dédédé ìbẹ̀rù ìwò morí tí èyàn mẹ́ra wẹ́lé nígbàtà bá tún sọ pé inú tó kó ọgọ́rùn-ún mẹ́ta ti lọ bóòlẹ̀ sílé òfin orí orí irun ojú kọ́kọ́ lẹ̀ sílé òfin yóò aṣọ tí wọ́n fi ń dípo wọ́n fi ń dípo wọ́n fi ń dípo bóòlẹ̀ tí bá sọ yóò rí sí wọn lọ́rùn bóòlẹ̀ tí bẹ́kàtẹ̀ bá rí àwọn gan bó wọn tó fẹ́ rí nígbà náà ìyẹn ló fi fàá tọ́lọ́run bá jẹ́ pé ìbẹ̀rù ó sì wọnú ẹ̀mí rẹ̀ náà وكذلك بعثناهم ليتساءلوا بينهم بين سواوا وكذلك دون سوى النور بعثناهم أو قد وجههم ليتساءلوا بينهم kí wọ́n lè bá àlè máa jẹ láàrin ara wọn kí ni wọ́n wọ́n béèrè kí ni wọ́n béèrè láàrin ara wọn قال قائل منهم قال قائل منهم كم لبثتم وقص منهم قال قائل منهم nínú wọn sọ báyìí pé kam làbí لبثتم ìgbà mélòó lẹ́lò orí náà nígbà tó ń kálùkù èmi ọmọ rí àwọn tó kù àwọn tó kù náà rí ilé èmi náà máa wọ̀n ní ẹni tó kù náà rí ìwárá wọ̀n ní bá àtijọ́ ríra wa ti ní òríra rẹ̀ ṣùgbọ́n rí àwọn mi pé áá bá wà yìí kó ló ṣe rí òun náà sọ pé bàbá rẹ̀ ojú rẹ̀ ti yípo kù eh bàbá màwó bá gbogbo wáyé ti kú gbogbo òfin ojú rẹ̀ ọ̀dọ́ ọmọ mọ́ọ̀dí ah bàbá zainabu bóòdé ìrìnlẹ̀ rí ọ ọ̀dọ́ láfẹ́ ra wà bóò láfẹ́ rí ẹ́ àá ìgbà ọlá ló bí iná wọ́n bèèrè àwọn bẹ́ẹ̀ قالوا لبثنا يوما أو بعض يوم قالوا لبثنا يوما أو بعض يوم إذا البدو والإنصار لا يستكف منهم قالوا وانصبيته لبثنا يوما إذا فرد عنه ديو وقال لك وتي yóò rẹ̀ bẹ́ alẹ́mọ́júmọ́ nìkan iná alẹ́lẹ́ àwọ bá àdọ̀yà oó àbí apákẹ nínú ọjọ́ òun lálẹ́ pátápátá rẹ̀ ló tó ti bọ́ra tàbí díẹ̀ nínú ọjọ́ iná alẹ́lẹ́ kò ni kò sí èyí tọ́mọ̀ sí àmọ́ ti lò lọ́jọ́ tó pẹ́ nínú ìró káàdì ìhun tí gbogbo wọn sọ náà ni pé ọjọ́ kẹfẹ́rẹ́ la lò làbí sá yáwó máa ń alo ọjọ́ kẹfẹ́rẹ́ àwọn bá tàbí díẹ̀ nínú ọjọ́ apá kan nínú ọjọ́ torí tọ́lọ́sọ pé bá ọdọ̀ kò túmọ̀ sí láìsí ìtumọ̀ sí ìlà apá kan nínú ọjọ́ òun náà lọ́dọ̀ àìjújámi ìyàwó mi nínú ọjọ́ tààbá fi lu ọjọ́ kan a ti lo apá kan nínú ọjọ́ قالوا ربكم قالوا kọ́ọ̀lú gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé rọ́gbò kan ọlọ́run ọba ní alábùṣe máa dàbí tó ń òun ló mọ iye ìgbà lẹ́ẹ̀lò àwọn olùmọ̀mí sọ pé òun kẹ́ wá lọ́bẹ̀rẹ̀ sí sọ fún wọn pé rọ́gbò kan alábùṣe máa dàbí tó ọlọ́run ọba ní lọ́mọ iye ìgbà lẹ́ẹ̀lò níbi فبعثوا أحدكم فبعثوا أحدكم بورقكم هذا فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة الله أبا لكي أبا أحدكم ẹgbẹ́ ẹnìkan dìde nínú yín wọ́n sọ bẹ́ẹ̀ láàrin ara wọn ẹjẹ́ ẹgbẹ́ ẹnìkan dìde àwọn míì sọ pé ohun tó wà yẹn sọ pé ẹgbẹ́ ẹnìkan dìde nínú yín lè wà rí kẹfọ́ pẹ̀lú owó tó ná owó tó wà lọ́wọ́ yín tàbá sọ pé àdèwárí kú òun náà ni owó tá ṣe látara àlèsí dọ̀ owó tá ṣe látara sí dọ̀ tá látara fàdákà owó tá a bá ṣe látara rẹ̀ là ń pè ní ọlọ́run ọba wá ní pé ohun tó wá wá náà sọ pé fábọ́n àtú àhàdákó bí wàríkì fún ẹgbẹ́ ẹnìkẹ́dìde láàrin ní pẹ̀lú owó tí ń bẹ pẹ̀lú oyin a lè ní màdínà eléyìí ní ìlú ẹwọ́ bẹ̀ lọ ẹni tẹ́ bá rí yẹn ọwọ́ bẹ̀ ìlú tẹ́ mú ọlọ́ kẹ́yẹn ẹwọ́ bẹ̀ ìṣẹ́ ní gbogbo òwúrọ̀ kèé máa ṣe jù ti asápò bẹ̀rẹ̀ fóun láti àwà rẹ̀ ìlú ìmá ìyàtọ̀ iná ìlú òwúrẹ̀ ti wá pé a ní ìlà ìlú ní ẹni tẹ́ bá gbé dìde ẹni ọlọ́ọ̀bẹ̀ فلينظر هيئ بل فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا. إن بعد ما فيها ذكر ní gbèdìdè tí wọ́n gbèdìdè ní jọ́nà ọ̀rọ̀ wá wá pé ìpàdéyẹmú dán ayò ha azìkàtọ̀ àmà ẹni tẹ́lá gbèdìdè nínú rí ìpàdéyẹmú dán kọ́lọ̀ owó ayò ha azìkàtọ̀ àmà oúnjẹ wo ló wà lẹ́kí oúnjẹ wo ló jẹ́ pé ó wà azìkàtọ̀ ó fúyá ọmọ ó ṣe jẹ jù oúnjẹ tó dùn nínú àwọn oúnjẹ fálíyá èrè kéńmẹ́rin tọ́lọ̀ ọ̀rà wà nínú àìsìkí ti tẹ lọ́wọ́ ẹ̀ ní owó tàà lọ́wọ́ tàà tọ́lọ̀ owó wọ́n lè yẹ̀tà laptop kọ́ máa pẹ́ bọ́ ọ̀rọ̀ ní o kọ́ máa ń tà kó rí lẹ́bẹ̀lẹ́bẹ̀ kó lú gan-an wọ́n lè yẹ̀tà laptop kọ́ máa jẹ́ nípa tí wọ́n wọ́n pé tí wọ́n orí mi tí wọ́n orí mi tí wọ́n orí mi wọ́n láyé ṣùgbọ́n ní àdínkù àádá ẹnì kẹ́kẹ́ nínú àwọn aráàlú ọ̀gbọ́dọ̀ ní sí ní iye ó fẹ́ wà ní ọgbọ́dọ̀ fúramọ̀ pẹ́lú ilẹ̀ wà tó bẹ́ẹ̀ fúramọ̀ ọba àlú tẹ́ torí ẹ̀wà bí ìlàlẹ́ àti wọ́n wá fún yóò lẹ́bí ìfúnmọ̀ pé ayé àdẹ́mẹ́ làwọn dé ó ti ẹ̀wà pẹ́jù àpapàdẹ̀ ìjẹta pé kó sọ máa dọ́gbọ́n níbi ìrìn rẹ̀ kọ́ máa ń sàá máa rìn lẹ́bẹ̀lẹ́bẹ̀ bí ẹni tọ́fẹ́ mú nǹkan máa tí ó fẹ́ra ń tọ́fẹ́ rà nígbà tó dénú nínú tẹ̀síẹ̀ ó dénú òdú tí ó ti rá ń ọ̀rà òjò ọ̀rà tẹ́ ẹni tọ́fẹ́ rà òun náà wo sọ pé aṣọ́wò láwọn ilé ìwọ̀ ní àbílù bá ti kú ní ẹ̀kọ́ tó lè jẹ́ àwọn ayàtọ̀ ọ̀rà ń jẹ tán ó fún ọ lówó lọ́bá yòówó jáde lápèjúwe bí mádòwó gbà wọn yá wa lọ́bá rẹ̀ sí ìgbọ̀n owó lọ́gbọ́n owó ọ̀hún jáde tẹni náà ń wò pàdé lè ìgbà ìlẹ̀ aṣọ́wò

wọ́n wà fẹ́ ẹyẹ wọ́n wọ́ wọ́n wà fẹ́ ta ìmájòwó ogó wọ́n so mọ́ ní ìtò pépé lónìí àwọn ọmọ ọ̀sìn kódà ní ilé máa wọ pátá gẹ̀ níbi tó burú dé àwọn ọ̀yá wa wọ́n wọ pátá lẹ́yìn náà wọ́n wọ síkẹ́ẹ̀tì lẹ́yìn síkẹ́ẹ̀tì wọ́n wọ tò. wọ́n tún jẹ́ nìkan pé wọ́n tún tẹ́yẹ́ wọ́n tó wá mẹ́lòwó gbóyìnlé kó tó di pé wọ́n tẹ̀ gbé kàbà dé nátó tàbíwò àti bùbá ó tún tẹ́ ìwọlé lórí mẹ́lòwó gbó wọ́n tún rí wọlé lórí kó tó di pé wọ́n wá ti jẹ́ pé bùbá lókè náà lẹ́yìn tàbí wọ́n wọ́n tẹ̀ àtọ́jọ́ wa jẹ́ ìpele ìpele ìpele ìpele ṣùgbọ́n lónìí àwọn ọmọ mi wọ́n ti ẹ̀fẹ́ lè máwọ́ sọ tó ṣe pé ọmọ àgà ọba ṣe ń ga lọ́mà rí wọ́n wọ́ àwọn mi ò ní ní kọ́ ọgà ọgà rárá tó fi ní ojú wọ́n ti bẹ̀ lábẹ́ àwọn ẹni yìí ẹni tí ń sáájẹ́ fún ọbẹ̀ tí mo lóòdì mú jáde òun bẹ̀rẹ̀ sí mówó jáde bí ó ṣe máa mówó jáde látijọ́ ọdún ọgọ́rùn ọdún àti mẹ́ta sẹ́yìn ọba bẹ̀rẹ̀ sí wò yóò mówó àwọn jáde báyìí ẹ̀wọ́n lè rí owó lè tó ṣe pé owó náà yóò jẹ́ ẹ̀dẹ́ bá agbọ́ nínú pé wọ́n na òun náà ní éfìn àti tọ́rọ éfìn àti tọ́rọ agbọ́ nínú tẹ̀gbọ́n wọn Nàìjíríà èyí tàbá ní àti kọ́bọ̀ afáhùn dáadáa ṣùgbọ́n éfín àbá kẹ́mìkẹ́ wá jáde ní ó ní pé mo fẹ́ raṣọ àtẹ̀wà lọ́bá raṣọ àtẹ̀wà ń tán lọ́bá yọ éfín jáde ewó lè nínú owó tàbí lọ́bá yọ tọ́rọ jáde àbótí ẹ̀yọ owó táwà ní ẹ̀mọ́ lọ́yọ̀ títí kọ́bọ̀ lọ́yọ̀ jáde lọ́lọ́wọ́ tó tọ́lọ pé òun ọgbà tẹ́ ní à bó ṣe rí jọ́nà lápẹ̀rẹ̀ ẹni tó wà lẹ́bẹ̀rẹ̀ tí ẹ bá owó yìí àbí ìwò òkú wò òun owó yìí wọ́n bẹ̀rẹ̀ síta sí àwọn wọ́n gbá lókun wọn wò á bá tí wọ́n yà sí àwọn yìí nínú àwọn tó ti lo ìlú yìí lọ yìí nínú àwọn àti fún nàìjíríà owó tó náwó àwọn tó ti lo orílẹ̀-èdè bẹ́ẹ̀ lọ́jọ́ kejì máwọn náà tó ṣe bẹ́ẹ̀ náà ni àmọ́dù bélò ìmọ̀ wọ́n yà ti tú ọ̀dọ̀ inú apá ìfẹ́ rẹ̀ lábá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ láwó lọ́wọ́ inú owó 100 naira bí ó ti bẹ̀rẹ̀ sí sáwọn ẹlọ́lá àwọn èèyàn pàtàkì pàtàkì nínú owó wa ìyàtọ̀ jẹ wá lórílẹ̀-èdè nàìjíríà ni pé ń dá owó ìlú bó ni ọba ṣe dáa tó kásẹ̀ tó bí pọ́ńtì táàtì kájọ máa náwó yìí ṣùgbọ́n lára ìyàtọ̀ orílẹ̀-èdè tí àwọn olóyìn wo rẹ̀ òun nípa ń dó wa wa nínú ohun tó ohun tó dé kí ọmọ àjẹwájú bàbá ṣe fẹ́ mú púpọ̀ ní orílẹ̀-èdè lọ sí orílẹ̀-èdè tó gbajúmọ̀ bí i àbí wọ́n lajú jù yí lọ o lè rí owó yìí náà àfikọ́ tẹ́ sí dọ́là àfikọ́ ẹgbọ́n ọ̀tà lọ orílẹ̀-èdè tó lè pé ẹgbàjúmọ̀ jù wọ́n lọ bí àwọn Tógó bí àwọn bí àwọn abíjẹ Burkina Faso àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orílẹ̀-èdè tó ṣe pé lára wa wọ́n ti ń jẹ mẹ́lò orílẹ̀-èdè ìlú ni wọ́n ti mọ̀ pé owó kẹfẹ́ ní wọ́n pè náírà ṣùgbọ́n wọ́n fẹ́ kò lórílẹ̀-èdè ọlọ́ Dubai ah wọn ọmọ tí jẹ́ náírà bẹ́ẹ̀ ọ̀fẹ́fẹ́ ti dọ́là yìí ó fẹ́ kò lórílẹ̀-èdè ọlọ́ sí wọn mọ̀ ojú jẹ́ o ọ̀sẹ̀sọ̀ sí dọ́là ni o ọbẹ̀ èdè sí Saudi Arabia alimọ́mọ́lá sẹ́tọ̀dà rọ̀ sí yẹ́ KSA ọ̀n síbẹ̀ dọ́là nígbà ọba tó wá sí dọ́là tẹ̀ ọba tó èdè wọn àwọn òtún ní dọ́là ọ̀rẹ́ tó dé wọ́n wá tẹ́ sí owó wọn padà ẹgbẹ́yà jẹ wá lórílẹ̀-èdè ṣùgbọ́n wọn tí wọ́n ti wá lórílẹ̀-èdè tí wọ́n ń ṣàkóso wa ọlọ́run òjò wọn gbọ́n débẹ̀ wàhálà yìí pọ̀ máa bá bẹ́ẹ̀ alábẹ́lú àwọn orílẹ̀-èdè lálálálá náírà àfẹ́fẹ́ sí dọ́là láti dọ́là àwọn àfẹ́fẹ́ owó táwọn ẹ̀bá ní ìdí ni ẹgbẹ́ jẹ́ pàbẹ́rẹ́ àfẹ́fẹ́ òun wọn lọ tó bẹ́ẹ̀ tẹ́ sí dọ́là láì dọ́là tí wọ́n lọ ní lọ́wọ́ yìí tí wọ́n bá wá sáà tí wọ́n ra tí wọ́n rí owó tẹ́ lọ́wọ́ ni wọ́n fi gbé àwọn ilé iṣẹ́ ilé iṣẹ́ lọ torí pé ilé iṣẹ́ ilé iṣẹ́ tí wọ́n gbé lọ dọ́là làwọn máa gbà tí wọ́n bá gba dọ́là tán tí ọ̀jọ́jú tó gan lọ́wọ́ tí wọ́n bá kó o lórí èdè nàìjíríà àbá wọ́n bá tẹ́ sí náírà gbogbo olówó wa ló ti kó lórí sílẹ̀ rẹ̀ mọ́lẹ̀ wọ́n ti tẹ́ sí 710 710 naira 712 715 tó ti jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ the same length one naira wa ni one dollar àwọn bàbá wọ́n sọ pé mọ́ra nǹkan náà ní dọ́là máa ìtumọ̀ rẹ̀ ní pé náírà máa ní mọ́ra tọ́bẹ̀ jẹ́ ìlọ́po méjì òun ni pound pound ní òun lọ bí one thousand three hundred and something lọ owó wa one thousand three hundred and kìíní kan náírà iná ni wọ́n pa tó ìjọba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ two náírà wa ni pound tó bá ní pé èlò lọ́ọ̀ta kìíní pọ̀ méjì àbọ̀ èlò mọ́ méjì àbọ̀ èlò ogún pọ́nù ní wọ́n ta èrò lógún pọ́nù fọ́tí ṣùgbọ́n ogún pọ́nù ní òtútù owó wà lọ kájí ẹnìkan ṣe ìyàwó nìkan nílùú kan tí mo láti ilẹ̀ Yorùbá àwọn ará àbẹ̀wá ní ní mọ́sálásí àwọn wọn ti rí pé ọkọ ìyàwó ẹni tọ́lọ̀ àwọn ìbá náírà dọ́là làwọn máa ń fi owó sọ́dá dọ́là ìwọ ọkọ ìyàwó èyí lọ́wọ́ ìgbé owó sọ́dá ìyàwó rẹ̀ wọ́n bá jọ sọ́ọ̀tì ìyàwó ìyàwó bá lọ́wọ́ gba 1000 dọ́là lójú ẹsẹ̀ nígbà náà ohun tí wúyé òjú ìjọ tó fẹ́ lọ́wọ́ ó tẹ̀lé lọ́dún kẹ̀lú díẹ̀ ó tẹ̀lé lóṣù kan ọ̀rọ̀ àwẹ̀ ń bọ̀ yìí abáṣẹ́ sí dọ́là nígbà one thousand dollars sọjá àti ìlọ́lọ́jẹ́ ní náírà yìí àbáyé pé nígbà náà the sí ọlọ́lá ní two hundred the twenty thousand two hundred and twenty thousand Only. So you say one dollar ò tí wọ seven hundred naira nígbà náà ó kàn díẹ̀ ẹni náà nàbá wá fẹ́ one thousand dollars àrùtọ́ àti ẹ̀kí this hundred and twenty kan Ah! èyẹ gbọ́dọ̀ lọ fẹ́ tó fi di pé owó rẹ̀ bàtà fẹ́ bí owó náírà nílọ náírà gbà wọ́n ní dọ́là ọ̀pọ̀ one thousand dollar ẹ mà pé one thousand dollar one thousand dollar ẹjẹ́ àti ẹ̀sìn náírà ìlú lọ jẹ́ káà ó ti lára ohun tó mú ìyàwó fórílẹ̀-èdè lára ohun tó mú ìyàwó fórílẹ̀-èdè bóò ni ọba ṣe dáa tó kó ṣe pé kórílẹ̀-èdè yọ ń padà sí kàtà ń sọ̀rọ̀ tàbí tí ọba ṣe ẹ̀ padà kó padà sí oníṣẹ́ ìgbà tí Abíọ́lá fẹ́ wọ orí oyè tíjọba ń ta district àwọn ń ta ní 8 naira 50 kọ́bọ̀ Abíọ́lá wò pé kẹ́lẹ̀ mọ̀ pé mo jẹ́ president tí ń bọ̀ wá òun ní ẹmà tán six naira six naira kó méjì kẹ́lẹ̀ kó ṣùgà nígbà náà lélẹ̀ wọ́n tà wọ́n tà ní bóyá four naira tàbí three naira eighty kọ́bọ̀ Abíọ́lá ní ẹmà tàṣẹ ọ̀dọ́ tèmi ní two naira ninety kọ́bọ̀ lára àwọn tí Babangida wò nù bẹ́ẹ̀ bí eléyìí láì sí ìdójú oyè tí ń sọ pé òun tó nǹkan á ìjọba tẹ̀ nǹkan lẹ̀ níye kẹ́ òun ti pa ètò ìjọba jẹ́ ọ̀rẹ́ ni wọ́n ó ṣe lè pé nínú inú tí wọ́n wò ẹ̀yí pé pẹ́lúdẹ̀ntì wá sí ọmọ Abíọ́lá ni ó ní sọ ọmọ Abíọ́lá ni ẹ̀kẹ́ ẹni tí Abíọ́lá ṣe ní ẹgbọ́n wọ̀nyí

gbogbo ohun tí bàbá ń gbé dáwọ́ ilé èyí yóò dojú bí yóò dojú bí ìjọba yóò dojú bí ìjọba níbo la ti lọ ẹni yìí wọnú òdú àwọn àti ábìlẹ̀ta ó mú owó tuntun owó táwọn ń nígbà náà òun mú jáde gẹ́gẹ́ bí owó tuntun sí wọn ṣùgbọ́n wọn rí gẹ́gẹ́ bí owó tó ti pẹ́ẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ara ń bẹ àbáwọn owó yìí ẹ àbáwọn owó yìí ẹ àbáwọn owó yìí ní tí wọ́n fi ní pé àà tàlẹ́ tó mú yìí wá wọ́n mú dé ọ̀dọ̀ àwọn èèyàn nínú òdò kálọ́ lẹ́mọ́ yìí ẹ má lọ ọfẹ́ túlẹ̀ wọ́n lé wọ́n mú ìbọ̀lọ́ ti wá wọ́n mú lọ ọ̀dọ̀ ẹni tó jọba nígbà náà látara àná ọlọ́ ọba àgbà náà àwọn tí ń ṣe sùláà wọ́n ti ń kírun wọ́n ti ń gbáwẹ̀ wọ́n ti ń yọ sàká yá yá ìdàdé na àmà ní kó tí bá rẹ̀ fún oṣù yá kàmọ́ kó tí bá alásẹ̀gbé náà ọdún yìí láńdà fún ẹ̀sẹ̀gbọ́n ẹ̀yìn tẹ́ tó dúgbàgbọ́ òdodo àti àwẹ̀ ìlọ́rẹ̀ yẹn fún gẹ́gẹ́ bí àti tí ó ọ̀nà bá ti máa gbà lọ́yàtọ̀ ṣàwáríwò wa lọ́yàtọ̀ àwọn náà gbá àwọn náà kí wọn àwọn tó ń kí tí wọ́n lọ́yàtọ̀ sí ọ̀rọ̀ wá ní wọn pé ẹ̀lọ múnẹ́bìlá lé, létí ilẹ̀ lẹ́nu bòdè ọya bòdè sáájú àbíbòdè ẹ̀sẹ̀ àwọn etí ìlú sẹ́yìn etí ìlú sẹ́yìn o, bòdè sáájú ibi tí ìlú ìbòdè ìtẹ́ ìtìlúdélò ìbòdè olúwọlé ìtìlúdélò ibi ọmọ ń pè ìbòdè òun náà ni ẹnu àlà àlàánú ibi tí géètì ìlú wà tó lè wẹ́ta dé tí wọ́n rẹ̀ láì àwọ̀ lónú ẹgbẹ̀ gbogbo wọn ní wọ́n ti wọ́n lóòlù yẹ́yẹ́ àádọ́ ìpé wọn ní gbòdè rẹ̀ ẹgbẹ̀ sáré lọ olúwọlé sáré ìtẹ́ sáré lọ bòdè sánú bòdè wo lọ́wà lọ́dẹ̀ báàkì igbó lòun igbó àwọn agẹ́rẹ́bẹ̀lẹ̀ ní igbó gidi igbó gidi tó bá àwọn bí igbó ní igbó náà lòun náà tẹ́lẹ̀ lábá ògbélé náà ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rẹ́ bá ṣẹ̀ sí ọ̀ láti òkúta fẹ̀mọ́ lọ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn igbó ní inú igbó ní tẹ́lẹ̀ ilé lọ́jà àdẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí tí ó ni mi lọ má lọ jìnà ọmọ wọn ní ìgbé ń bẹ́ o láàrín àrú pàpà jùlọ ibi táwọn sọ́jà ọ̀nà àwọn bí wọ́n ṣe kò kẹ́rin àwọn ni wọ́n gbọ́dọ̀ ṣe kò ké bẹ́ẹ̀ tó kò kèjì fún ẹ̀ ṣe ìyà ìyá ní tìbẹ̀ ṣùkú wọn bẹ́ẹ̀ sáré ènìyàn fẹ́ fún ẹni sport bẹ́ẹ̀ gbá bọ́ọ̀lù ọ̀tọ̀tọ̀páwọn ni wọ́n ti

àjọba mọ́ gọ̀m̀bọ́ ni wọ́n pà nígbà náà nílùú sẹ́yìn gbogbo ẹjọ́ ọba jọba gọ̀m̀bọ́ lọ́wọ́ wà tẹ́ pàámọ̀lá pè ní náà òun náà ní ìlà báyìí ìlà tó tí wọ́n wá gbé bí ààbò lé lórí tí wọ́n wá gbé méjì sísàlẹ̀ ọwọ́ afẹ́ tún fi mẹ́ta kẹsì lókè lẹ́yìn ń pè nígbọ̀n ìlà ẹni gbogbo ẹjọ́ bàjọba nígbà náà ìlà ẹ lọ́gbọ́dọ̀ pọ̀ ìgbà tó di pé àwọn ọba tí lórí oyè ń kú tó fi dórí ọba mẹ́wàá wọ́n sá ń kú nù làwọn ẹbá láwọn sọ bá bù ẹwà jẹ́kìlì sí ìjẹ́ yọ bá padà wó pé tọ̀ ẹni tó kù níyà ọba èmi sì ní ẹkúpọ̀ pé yàwó lè mi jẹ́ inú lé obìnrin lè mi jẹ́ ọmọbìnrin mọ jẹ́ ọmọbìnrin lè mi ṣé mo lè lọ ọmọ mi wá nílé ọkọ ọdún tọ́ wọ́n ọba kàtàjà ọlọ́lọ́lọ́lọ́ aláàjẹ́bọ̀ ìwé lọ́wọ́ wọn tó jẹ́ pé tọba ń gbọ́ nínú ẹ̀sẹ̀yìn pé àwọn ọmọ obìnrin ni wọ́n ń jọba lé wa lórí lónìí nítẹ̀yìn ibi tó ti wáyé ilé ẹ̀ ni àwọn àfáà wa lọ máa ń sára ìpé báwọn tí ń kọ pé lórí lónìí ní ọ̀pá sọ́ra àwátà àkọ́ kẹ́kẹ́ ní ọ̀padà máa jẹ́ tọ́báyá tàbáwọn tá a mú wọn wọn

ilà tó bá kọ sẹ́ẹ̀ kẹ́ ah, àwọn ará àdúrà ìkọlà báyìí a mọ̀kọ́ fi mọ̀ pé àwọn ẹ̀yà Yorùbá ní ìkọlà yìí tàbá tó wá nílẹ̀ Yorùbá náà ah, ilẹ̀ eléyìí ìlú báyìí ní kọ́ tàbá tó dé wá nínú ìlú ó tún ní bọ́n kálukú tó ń pọ̀ sí ẹ̀ ìgbé mu lálẹ́ ní o ẹlòmí ò tẹ́ fẹ́rẹ́rẹ́ ẹlòmí ò tẹ́ gbóngbò ah, wọ́n tún máa ń kọ́ tẹ́rẹ́ báyìí àwọn ará àdúgbò báyìí àmì ni wọ́n máa ń ṣe nígbà lẹ́sìn ṣùgbọ́n ẹ̀sìn ló dé nígbà tí sáàmù dé ìdọ̀ yorùbá náà ni wọ́n jí ó yé yorùbá pé kò sí nínú ohun tí a gbọ́dọ̀ máa lò láàmà lọ́wọ́ lè wá sílá wọlé dáwò sílá ibi dẹ̀dẹ̀ ọlọ́run ọba kọ́ máa bá ẹni tó bá fín ara rẹ̀ àtẹni tó bá fún ara ìsíra yìí tí wọ́n bá yàn kíra ní pé káfí ẹ̀kẹ́ kàkọlà bẹ́ẹ̀ ara rẹ̀ lọ́wọ́ tó kò ní máa ní wọ́n fi kọ́ ní wọ́n fi ń kí àwọn ara yòókù ni wọ́n fi kọ́ pé ọmọ yìí ọmọ ìlú Ọ̀yọ́ adé ọmọ yìí ní ìlú gbẹnusọ́hùn ní ọjọ́ báyìí oṣù báyìí ọdún báyìí wọ́n a máa kọ́ sí fún ẹlòmíràn pé pé tó bá ti sọ ẹ̀bà ẹ̀bà lára fún ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú nìlẹ̀ tí wọ́n pọ̀ sí níbẹ̀ nínú nǹkan rẹ̀ ẹgbẹ́ ṣe tí kò rẹ̀ bà déètì tí wọ́n bí wọ́n pọ̀ sí ọmọ ìlú tí ṣe wọ́n pọ̀ sí kódà ọmọ àdúgbò èrò ní wọ́n pọ̀ àmì ara nínú àwọn tí Yorùbá fi ń dára láyé àtijọ́ ọ̀sẹ́dòdì nínú àwọn èyí tí ọ̀sán òun náà lálẹ́ ibi wọn kọ̀ fún lé lórí tó fún wáyé tó gbogbo ẹni ẹbá yìí tọ́kọ pé nínú ìṣẹ́ ẹ máa lé òpé ọmọ ọba lòun náà ní rárá wọn èyí ṣe àwọn ìjọba ìṣẹ́ṣẹ́ wọn kọ̀lá pélé òun àbá àmọ́ bẹ́ẹ̀ àwọn èdè òní ìfọ̀lá pélé àbúrò yóò kọ́ àwọn fábídé èdè ò ní jẹmbà àwọn ní ìfọ̀lá pélé àtàwọn ẹ̀yà àdúgbò mi àdúgbò mi àdúgbò mi ń fọ̀lá pélé ṣùgbọ́n tó gbajúmọ̀ nínú ìlú ni pé ẹni àwọn ìdílé lọ́balọ́ba nínú ẹ̀lú kọ̀lá pélé tí o bá ti pélé lẹ́ẹ̀kẹ́ rẹ̀ ní ìdí àkọ́kọ́tọ́ ọkọ́ já ọ̀nà kò nílé sọba rí lónìí bá wà bẹ́ẹ̀ sí o àlè kọ̀lá o tọ́ọ̀bà pé tí wọ́n bá rí ọgbọ́dọ̀ ṣe kí ọgbọ́dọ̀ ti mo rí pé àà ah, agbọ́ nínú tẹ́ntóótọ́ sẹ́yìn kẹ́ńbẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀sẹ̀ èyí tí kò lè ń pé ọlọ́pùn àgbà pé iná wọn iyẹ́bẹ̀ àwọn àlẹ́yẹ́kọ́ torí pé tí àwọn aráàlú bẹ́ẹ̀ lọ́pẹ̀ sí yẹ̀rùjùmọ́ kọ́ wọ́n sọ yí lópò wọ́n sọ yí lópò nígbẹ̀yìn jẹ́ lọ gbẹ̀sìkẹ̀sì ẹ̀yìn tẹ́ ìsì ẹ̀sìkẹ́sì ni wọ́n rẹ̀ sọ ní o a ó yọ̀ ìdókó tí àwọn bàbá láàrín sì tẹ́lẹ̀ táwọn sí torí náà ìwọ tó lọ lóòlù májẹ wọ́n rí ọ wà láńtó lè fún ìdàn abádá tí wọ́n báyìí wá ti ṣe bẹ́ẹ̀ ìyẹn ohun tàwí tí ń kọ́ wọn fẹ́ gbẹ́nìkẹ́lì jẹ́ nínú yìí kọ́lọ̀ ìlànà tẹ́ẹ̀ tí ń sábà tẹ́lẹ̀kẹ́ tó bá sláà tí wọ́n bá ìdìyè lọ sí bẹ́ẹ̀ wọ̀lá ń tó fi lè hú nílẹ̀ abẹ́dá ẹ̀yìn ẹ̀ẹ̀ní kèrè láíláí ẹ̀kẹ́ ti yàjẹ́ arí láti pẹ̀wà súnú kò tó káàfí wọ̀lá ń tó fi lè hú ìdà abẹ́dá wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ wọ̀lá ń tó fi lè hú abẹ́dá

وكذلك عثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعوا أمرهم إذ يتنازعوا بينهم أمرهم فقالوا ابنوا عليهم دنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا. وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم دنيانا ربهم عالم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا اللهم بني وكذلك أخذنا عليهم جددا اطلعنا عليهم الناس قد قتلوا مصر àwọn ará àdúpadà rí wọn ọ̀kàdá ilẹ́ta àpárínà àdẹ́yìnlẹ́ àwọn ọlọ́wọ́n bá jẹ́ káwọn ará lórí wọn ìyáàlàmú àtẹ̀wọ́n adọ́rọ̀ yà ápà kí wọ́n lè bá mà wípé dájúdájú àdéhùn ọlọ́run ọba òdodo ní kí làdéhùn ọlọ́run wípé bá lọ́pàá yìí á gbé yín dìde níjọ́ kan torí àwọn àtàbò lè káà lásìkò gbàtọ́lọ̀ wọn bá gbé wọn dìde àwọn aráàlú nígbà náà bá a ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ìsáàmù tó ìgbédìde ti àwọn wọn lójú lásìkò náà a wọn tó sọ pé tó bá tó lè àrùwá pàlá tó tó lè àjíṣáà tọ́lá ń bá fẹ́ jí ẹ̀dá dìde ẹ̀mí nìkan ní ó dìde ara ó ti di ó dìde ẹ̀mí nìkan náà bọ́ ó dìde kò ní sára ń bẹ̀ bẹ́ẹ̀ láàrin nù wọn pé rárá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ àtẹ̀mí àtàrà tọ́lá wọn bọ́ gbé dìde àwọn ní mùsùlùmí tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n dákà mọ̀ tí wọ́n pọ̀ sí túnú mọ́tò ṣùgbọ́n àgọ́ àwọn tí ẹ̀ṣẹ̀ mùsùlùmí nígbà náà àwọn sọ pé rárá o

ليعلموا أن وعد الله حق أكتب كلمة نقع ديوم الله وبا أدودني كلا ديوم الله وبا وعن الساعة لا ريب فيها يجوز بيت القيامة لا ريب فيها وتيجي لجي الله جاكبا كانت تنظر لجي ẹ má já wọn lóhun ta lọ́lọ́ àwọn bọ́bọ́ ìwọ́ ti rẹ́ni tó kú rí tọ́wọ́ jẹ́rì tẹ́tẹ́ ẹgbọ́ wá kọbára fábá pàdé kí wọ́n ń sọ pé wọ́n ní bàbá bàbá bàbá bàbá rẹ̀ kẹfà lẹ́yìn ikú tààrẹ tàbẹ́ ẹ̀jẹ́ ikú tàbí gọ́ọ̀nù tààrẹ kò sí nǹkankan mọ́ àwọn náà wí lónìí àti tẹ́ẹ̀ẹ́sẹ́ tuntun àwọn yẹn tí wọ́n ti pẹ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ wà á láàárọ̀ ìgbà sí yá átàwọn ìrìnàlùfì yá mà kò sí ẹ̀mẹ́jì ká torí pé àwọn tí ẹgbẹ́ wọn lọ lóhun kòtò àwọn lé ọmọ lọ ọjọ́ tàbí apákẹ́ nínú ọjọ́ láì mọ̀ tó wọ́n إذ يتنازعون بين أمرهم إذ يتنازعون بينهم أمرهم فأنصى بيتين سنة وبيتين فعلا نراهم لا عن يجب في القيامة وانفع وانفع ọlọ́run ọba wá mú ìta àwọn àṣáàbìlì káàfì wá ìṣẹ́jú tó tẹ̀lẹ̀ àsìkò ọgbà tí wọ́n ti kú nínú ìlú ó ti ṣe èdè ọgọ́rùn mẹ́ta àti mẹ́ta síbi tá a bá fi oṣù pákà tàbí ọgọ́rùn mẹ́ta gẹ́gẹ́ tá a bá lò tó ẹwà lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ sí dẹ̀wù wọ́n bẹ̀ sí dẹ̀wù wọ́n bẹ̀ sí wá látàwọn orílẹ̀-èdè mìíràn látàwọn ìlú mìíràn tí a fẹ́ mọ̀ àwọn ọjà ìbòdú wà ẹjẹ́ àrọ̀wọ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sí lọ ọlọ́run ní pé pàkọ́ lókò ní àwọn ẹni èèyàn pàtàkì ní wọ́n àwọn wọn ah! wòlí ọlọ́run àwọn tánẹ́bí ọlọ́run ọmọdé wọ́n ní ẹ máa yéé ah! àwọn lẹ́yìn láàrínú wọn pàkọ́ọ́lù wọn bá sọ báyìí pé ó bónú àlẹ́yìn bòdìyàná ẹjẹ́ àmọ́lé wọn lórí ààyè tí wọ́n ti lò tẹ̀lé ààyè yìí ẹjẹ́ àmọ́ síbẹ̀ kí ni tí wọ́n bí ní àwọn òdàmọ́ òtẹ̀sí wọ́n nígbà tí wọ́n bá wọn dé àyè tí wọ́n bẹ̀rẹ̀ ibi iná ẹlẹ́lẹ́ ibi iná ẹlẹ́lẹ́ ibi ọgọ́rùn mẹ́ta ọdún àtọ́dún mẹ́ta àtọ́dún mẹ́ta ẹ̀ẹ́ bó o lẹ́sẹ̀ tó fẹ́ ẹ̀sùn bẹ̀ káwò wọ́n bá sùn bẹ̀ lẹ́lẹ́ni lọ́gbà gbogbo wọn kò sí ìjọba lẹ́kọ̀ọ́ àwọn wo pé ẹ̀sì jáde ẹ̀ jáde ẹ̀ á jáde ní wọ́n bá rí atẹ́gùn lọ́pùpẹ́ jáde gùn ah, kí ló dé wọ́n bá tẹ̀rẹ àwọn ìlọ owó wọ́n ta ní ọlọ ìwọ náà lọ àmì ah, ọlọ làwọn tí wọ́n bá jẹ́ jagunjagun tí wọ́n gbóyà wọ́n wọ bẹ̀ sí ìfẹ́jà sí ìfẹ́jà pé áàpì lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ tí wọ́n bá ti dẹ́ wọ bẹ̀ ńlá wọ́n ti wọ́dá wọ́n sájáde ṣẹlẹ̀ ní ilẹ̀ àwọn tó wọ bẹ̀ tàbí ẹ̀sìn mọ́ kí ní ṣẹlẹ̀ rà ẹni tó fún wa wọ ààyè tó fún wa jáyè yìí àwọn èèyàn ti fẹ́ bẹ́ẹ̀ ó sì wọlé lọ àní ọ̀pá àwọn yòókù rẹ̀ jáde àtẹ́kùn bá ti á wọ́n bá wọ́ọ̀lù wọ́n bá rí wọn tí wọ́n ti kú lẹ́yìn ìgbà tí ẹni tí wọ́n rí jẹ́ tó kù ti ṣàlàyé gbogbo báwọn ti lò láyé yẹn gbogbo ọ̀rọ̀ ẹ̀wọ̀n wọ́n bá bá wọn lẹ́yìn tó ṣe pé tajátajá wọn wọn tẹ̀lé mọ́ ah! níbi ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ lọ́dún ah! àwọn wòlíì àgbà àwọn àlejò ọlọ́run ọba lélẹ́yìn àgbọ̀dọ̀ gbàgbé wọn lórí fífọ ọ̀rọ̀ wípé ọlọ́run fún àlẹ́yìn olùyára ẹjẹ́ mọ́lé wọn lórí ilé táà máa pèjọ́ ربهم أعلم بهم ọlọ́run ọba òun nìkan ló mọ̀ nípa wọn jù ló ní mọ̀ nípa wọn jù kò sí bá ń tẹ́gbẹ́ sọ ọ́ tí ó yìí gẹ́gẹ́ bọ́lọ̀mọ̀ ọba ọba àlékí ọlá ṣe mọ̀ nípa wọn gẹ́gẹ́ قال الذين قال على أمرهم ṣùgbọ́n àwọn tí wọ́n borí nínú ìlú nígbà náà ihun táwọn ń sọ náà ní pé ìdájúmọ́ àlẹ́ ilé mọ́sílì pé tó bá jẹ́bẹ̀ àní ìwùlẹ̀ mọ́lé lásán tẹ wọn lórí ilé ìjọ láàmọ́lé wọn lórí ìyẹn pé tààrí wọn wà nípàlẹ̀ àwọ̀ àmọ́ ilé wọn lórí àfáwà ìlò kẹfẹ́ ó ní pé tí wọ́n ń sọ yìí alladina qalu dhalika hum ashabul kalimati wan nubuwwah àwọn tí wọ́n ń sọ̀rọ̀ òun làwọn tẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ wọn máa ń lékè nínú ìṣẹ́ pẹ̀lú máa pẹ̀lú pò àwọn tó ṣe pé tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀tẹ́ni tí ó sọ fún kí ni wọ́n sọ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ walakin alihum mahmuduna amla ṣùgbọ́n tẹ́ mú wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní ìwọ́de lórí ibi ẹ̀jẹ́ akọ́mọ́tara fúnlé wọn lórí sí ìrìnlọ́ afáàjú tẹ̀lú sọ pé àríwòye ń jẹ nínú ọ̀rọ̀ lè á nà nàbí ya sọlọ́lọ́ àrẹ ọ̀sọ́lẹ́m tó اتخذوا قبور أنبيائهم مساجدا وصالحهم مساجدا ومن sàárè àwọn ànábì wọn àtàwọn ẹgbẹ̀rẹ̀ inú wọn wọ́n máa mú ní mọ́sálásí ṣùgbọ́n ìdíjẹ ni ọlọ́run máa bọ́ máa bá wọn wọ́n máa وقد روينا عن امير المؤمنين عمر بن الخطاب wọ́n ní wọ́n gbá wá látọ́dọ̀ àmírùlù mọ̀mìnín túnmọ̀rọ̀ mọ̀kànlọ́ ọdí ọ̀lọ́ àníhù tó ánàwó lámà wájọ́dà kọ́bùrọ̀ tó yóò fa ánì ọwọ́ pé jẹ́ kí wọ́n mọ̀ pé jàmìyà ìfòhun ló ní tààrí rẹ̀ ní ẹ jẹ́ kí wọ́n mọ̀ o ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wà á ń torí fẹ́nà sílé rọ́pọ̀ à aláti ní torí pé wọ́n tí a ṣe ń sílẹ̀ ìmọ̀láhì ọ̀gẹ́rìà eléyìí nínú àwọn ìyẹ̀ ààrùn tọ́lá bá ti mọ àfáàwá tó mọ́ ògùn náà tọ́ iná ìdílé yíwá tàbí àwọn èèyàn rẹ̀ inú wọn bóyá àwọn èèyàn rẹ̀ inú wọn nígbà náà ẹ̀rù ní dàníyàlì tó yá wọn ọdún gbọ́ nínú ìtàn rẹ̀ bí ẹni rẹ̀ ṣùgbọ́n gbà tó ìlú ìlú rà ó pé wọ́n kọ́ mọ́sálásí tó ní bọ̀ wípé tààrẹ fún sọ di ibi tí wọ́n máa bọ̀ wọ́n sọ di mọ́sálásí tí wọ́n ti máa fi jọ sílẹ̀ ẹ̀sìn wọ́n lẹ́kùn láàrín bá ti wo àwọn sàárè kọ̀ọ̀kan nínú olúwa bí wọ́n ti pẹ̀lú àwọn sàárè wọ́n ti àwọn sàárè ká ní àwọn sàárè tó báyá wọ́n tóbi jẹgbẹ́ wọn lọ gẹ́gẹ́ bí ẹni tó kọ́ ẹkóbà à ń pè bàbá dẹ̀ ní mápò gbajúmọ̀ olówó tí ẹ̀ bá fi kọ́ irú bí wọ́n ti di ẹkọ́ bá tọ́jọ báńkì yẹn tó bá fi ẹ̀kọ́ ti pẹ́kipẹ́ kí báńkì wá wò pé ó tún fi ṣe báńkì lónìí àwọn lébọ́wó wọ́n ti lò ó tẹ́lẹ̀ wọ́n ti fi ṣe báńkì tẹ́lẹ̀ àwọn báńkì tí wọ́n gba àwọn bàbá wa èèlò ni wọ́n gba wọn nígbà náà ẹni ó ní 20,000 ní báńkì wọ́n lọ sí wọn bí ẹni tọ́pọ̀ tẹ́lẹ̀ ẹni ó ní forty thousand ní báńkì à ọmọ méjì ló kù ẹni ó ní fifty thousand ní báńkì à ọmọ ti ẹni mẹ́ta torí pé ẹni ọba ní twenty thousand nígbà náà owó tó pọ̀ jù nígbà náà ní twenty naira tó fi jù nínú owó kò sì ju fifty naira tàbí kí wọ́n tẹ̀sẹ̀ fifty naira nígbà náà nínú wọ́n tẹ̀sẹ̀ fifty naira nígbà náà nígbà owó wọ́n gbà àwọn èèyàn wọ́n sá lọ ààyè wọ́n tún ti ṣe báńkì mìíràn báńkì wọ́n tún ti ṣe wọ́n ṣe hòtẹ́lì ní òun ní jẹ́ ẹ́kọ́bà ẹni tó kọ nígbà lẹ́kùn tó kọ ti pẹ́ tó ṣe pé kíkọ rẹ̀ a máa sọ pé bóyá ní ti wọ bí i ti ó kéré kálọ́gbó ti wọ bí i ti ó kéré tí báńkì wà sí rí rò pé ah òní ni ká tún wọ̀ yìí ká tún ọkọ́ mú kákẹ́ ìtàtúnṣe ilé ìgbàlódé èsì tẹ́bá wá wo ẹ̀yìn rẹ̀ ibẹ̀ ní sàárè bàbá táwílé wà ìdí ọwọ́ ẹ̀yìn wọ́n wá kọlẹ̀lẹ̀ lórí ṣe ni wọ́n dà wọ́n wá fún ní ẹkùn wáìtì nígbàtà wí wọ́n pané lọ́nú tààrí wọ́n tẹ jẹnẹrétọ̀ tí iná lọ rẹ̀ wípé kí bàbá lè máa gbádùn lọ́rùn tẹ́wọ̀n kékeré rí nígbà ní abẹ́ni jẹ́ ọmọ ọlọ́run ọba tó ń ga agbọ́n lábà máa ń kú tẹ̀mí ayé wọn ní ṣe ẹ̀bá débò rí nílọrin àwọn ó tún fa ac wọ́n tún fa lọ́rẹ̀ pé àwọn abẹ́ni kí bàbá máa gbádùn lẹ́ẹ̀kẹ́ lọ́dún tí wọ́n bá ń ṣe mọ́lúdù rẹ̀ pé kí bàbá gbádùn mọ́júmọ́ lónìí tàbí láàrin ọ̀sẹ̀ kẹdára ní ṣe mọ́lúdù rẹ̀ èsì kọ máa kán mẹ́lá àwọn bàbá kẹmọ́ ló ájí pé àwọn àbá akẹ́bẹ̀ẹ́sẹ́ tọ́lọ́lá kẹbọ́ kú lónìí wọ́n máa sọ wípé àwọn bàbá wa wọ́n ní 10,000 àwọn fi ra èsì fún bàbá wa nínú tààrí àwọn ọ̀yá wa alásàlátù àwọn ní 5,000 yìí àwọn fi padà nínú ẹ̀ sínú tààrí rẹ̀ àwọn ìyá wa ìyálọ́jà àwọn ní 2,000 yìí àwọn fi pa títì lọ́bẹ̀ wọ́n lè máa gbé mútò wọ́n ní tààrí ìyá eré ipa ní gbogbo ẹ̀ man mata ọ̀pọ̀lù kọ́mọ̀ tí kí yàmọ́ tó ẹni yóò sọ bẹ́ẹ̀ tí ó kú alìkìyàmọ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ ilẹ̀ láti ní iṣẹ́ tolówó yàtọ̀ títòlò tọlọ́lá yàtọ̀ gbajúmọ̀ bákanáà wọ́n tàbá bẹ́ẹ̀ fi dọ́lá lálẹ́ láti gbé ẹjá gbé láàjì inú ilẹ̀ láàmọ̀ gbé láàjì lágbé fún bákanáà ló ti jẹ́ orí lókè tọ́yàtọ̀ yóò fẹ́ sákò fún ọdẹ ilé yóò fẹ́ láàrùn kan bákẹ́lẹ̀ lórí lókè lára àǹfààní tí ń bẹ níbi mú òbí ọlọ tẹ́lù tí wọ́n bá ti hàn sí gbòòrò tí wọ́n bẹ̀rẹ̀ sí gorí rẹ̀ àwọn ọmọlé wo pé àlejò máa gorí bàbá wa ẹ bá wa jẹ máa kéèkì ẹ̀ tẹ́lù ní bá dé àwọn ní ọ́ ah, bàbá ilẹ̀ wá ṣe bàárẹ̀ rẹ̀ bá ilẹ̀ kan láta pé kí ẹ máa kéèkì ẹ̀ ní blọ́ọ̀kù kọ̀ọ̀kan ẹ dákọ̀ ẹgbẹ̀rún blọ́ọ̀kù mẹ́ta mẹ́ta tàbí méje méje àwọn òfin owó pé láàrínlá ìlọ́lá ẹkọ́ lè sí jàre mú tọ́pọ̀ sábà tí tẹ́sì kẹsì lọ kéwú lónìí tó fi dàáfà aláwùjọ wa lónìí àdúgbò kan ní gbogbo ọkọ̀ láti àdúgbò náà òun ò sí kéwú gbà náà ẹnìkan ló kù ni wọ́n bá rẹ̀ wọ́n ti kọ́lé kalẹ̀ ọwọ́ gbẹ́ta àárẹ̀ inú ilé náà inú ilé náà wọ́n fẹ́ gbé òkú náà wọ̀ tòun bá ní ọ̀ ẹ máa ti bàbá yìí sí bí yìí a gbọ́dọ̀ kọ́lé lórí ìsàárè kí mo ní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìlànà ìjọba ẹ bá ní mọ́nà jẹ́ mùsùlùmí ẹ sì bá ní sẹ́ra tó pé ìyá ìsọ̀rẹ́ àbánú síra náà àfáà ní wọ́n bá lọ gbé síra jáde mọ́nà jẹ́ mùsùlùmí ẹ̀tọ́yàgbà sí fún wa lọ́bá yìí mú ẹ̀yìn náà sí ojú kọ̀nà tí ń sọ nípa tábábẹ́sì ọ̀ọ̀ ah, ewó ah. ní ẹ̀yìn náà wọ́n náà sí fún ààrẹ bá ní àwọn olè fún ẹ̀rí gbé wọn lọ sí wọn lọ́pọ̀lọ́ wọ́n gbá àfáàjù ẹ̀yìn wọ́n ti

bàbá kí wù sí ọmọ yìí la ká tó lẹ́yìn rẹ̀ òun fi yẹ́ kírun ọ̀nà ìkùnlé lòun tó ń gbà táwálé òun ogun lọ ya pẹ̀lú òun túúlẹ̀ pẹ́tàtẹ̀ bá rí mẹ́wàá bẹ́ẹ̀ ti fún ọmọ yìí ẹni náà bẹ́ẹ̀ náà tó ti pé sábà bí sọ pé àfà ìké ní kìí kẹta kẹta àwọn nígbà tó abẹ́ ìka lórí ẹlẹ́ẹ̀kẹwà nínú olúwa yìí àkà lọ ní tó jọ lọ sí ibo la ti lọ òun náà ni pé tipẹ́tipẹ́ ni wọ́n ti máa ń gbé ilé létàrí lónìí àwọn tó bá jẹ́ ní eré díẹ̀ nígbà náà àwọn oníkẹ́ ẹ̀já mọ mọ́sálásí lé lórí ṣùgbọ́n islam rárá ọ̀nà àbábẹ̀yọ èwo lọ sáájú nú wọn òun lágbèkó tẹ́lẹ̀ lọ́kọ́kọ́ dáyé yẹn apadà lọ ṣe sàárè sí sàárè láwùkú ṣe mọ́sálásí lọ́kọ́ délẹ̀ agbọ́dọ̀ apadà sí sàárè síbẹ̀ ní sàárè láwùkú ṣé sàárè lójú kọ́kọ́ wà níbẹ̀ àwọn afẹ́ ọ̀kọ́ mọ́sálásí síbẹ̀ mọ́sálásí láwù sàárè ọmọ wà níbẹ̀ àwọn olùmọ́ ní pé àjúmà akọ̀dá èyí ọba ń kọ́ pa wájú láyé rẹ̀ nínú pàpà jùlọ láwọn ọ̀dọ́ lọ́nà ẹ̀yìn bí bọ́ọ̀ bá ṣe rí mọ́sálásí nínú jáánì lágbàlá nínú mọ́sálásí bákanáà wọ́n ti pè fẹ́ǹsì fẹ́ǹsì tó fẹ́ǹsì mọ́sálásí ṣùgbọ́n nínú jáánì tí wọ́n ti kí ewu ṣẹba ti wá bọ́ ṣẹ̀sì kó lágbàlá ẹ máa wá rí sàárè bíi méjì bíi mẹ́ta wọ́n lè fi ìmáàmù àkọ́kọ́ tọ́kọ́kọ́ jẹ́rìí òun ni tààrí ẹwà lẹ́sí ní kẹgùn lọ́wọ́ yẹn nígbà ọ̀yá ìmáàmù kejì òun láti tẹ̀lé ìmáàmù kẹta àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ́kọ́ jẹ àwọn nù sátorí ìmáàmù kẹrin láti gbé wọn lọ́tẹ́ àti pé ní orí àfi káwú tààrí ìjọ tó ló tó lè jàtẹ̀wọ́ bá ìjọba gbogbo yóò dàpọ̀ má ṣòro ń bẹ̀ yóò dàpọ̀ má ṣòro ń bẹ̀ àfi tí ọba ti lè kẹta òrèlè tí mo jẹ máa àfòun ọwà tó wá sẹ́ta tọba rí mọ́sálásí mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá ti sàárè èwo ni sàárè tí ẹ bọ́ sẹ́yìn èyí kíbla òun lọ́ọ́lọ́ tọba rí èwo ni sàárè tí ẹ lọ́bọ́ tí ẹ kíblà òun lọ́ọ̀lọ́ torí pé ìdíkàrí ètì ẹ̀bá wà ní ọ̀gẹ́gẹ́ kíblà ọ̀rẹ̀ ìlú kẹ́ńtẹ́ gbogbo gbogbo láti sáà bá ń tí mọ̀ báyìí ní mọ́sálásí sàárè ti bẹ̀rẹ̀ ibi ọmọ sùn lọ́ọ̀ kẹ́yìn inú mọ́sálásí nàìjíríà àwọn ti kéwù ní báwọn ti kéwù mọ́sálásí kéwù ní abádébẹ̀ mọ́sálásí lẹ́yìn mọ́sálásí níbẹ̀ ọjọ́ mọ́sára jùlọ èyí tó wá wà lọ́wọ́ ní ìtọ́ olówó tó kọ ìlú ìtàrí rẹ̀ wọ́n sí níbẹ̀ ní kí ẹ gbọ́dọ̀ mú èyí tí wọ́n tó sùn sílẹ̀ kẹ tó lè sọ fún ìdí mọ́sára àwọn tó wọ́n sí lágbára rẹ̀ agbára tí wọn síbi sàárè wá agbára tí wọ́n tẹ̀lé ṣùgbọ́n wọn ò sí èrí sí èsì èsì tó torí pé èyí táwọn àbá àsọ báyẹn òun lè ṣe pé kò ní máa jẹ́ ilẹ̀ mọ́sálásí gẹ́gẹ́ bí ti kíkí àwọn ilẹ̀ lòmí sàárè wá wà tí ó fi gbé ń sàárè ẹni ó nílẹ̀ ti ẹ̀jẹ́ jẹ́ tó wù ẹ́kì ṣe mùsùlùmí tá lè máa bá sọ̀rọ̀ pé dákun ó wù sàárè èèyàn rẹ̀ ẹ̀mú dákun mùsùlùmí ká máa bá sọ bẹ́ẹ̀ òun ewu lè ṣe lẹ́sìn ẹ̀sìn nílò ń ṣe ó sì ti kú bàbá rẹ̀ sínú lẹ́sìn ọ̀gẹ́gẹ́ ẹ̀bẹ̀ sílẹ̀ yìí dojúkọ kí ẹ̀ ń kó òdìrí mọ́tàlá ẹgbẹ́ tẹ̀kẹ́ báyìí sàárè bàbá rẹ̀ lẹ́gbẹ́gbẹ́ tàbí sàárè ìyá ìkìlẹ̀ àwọn olùmọ̀ ní pé àwọn mọ́sálásí tó bá rí bẹ́ẹ̀ wọ́n wá ṣe fẹ́ǹsì tún láti ní wọ́n ti fẹ́ǹsì ibi ilẹ̀ wọ́n dé wọ́n fi bí dàgbà sàárè ìyàtọ̀ àwọn alẹ́ rẹ̀ jọ máa rògbé kí ni wọ́n ní yàtọ̀ tó bí wá yàtọ̀ náà àwọn àbá ní pé ihun tó bí yàtọ̀ ní kókèrè sí ilẹ̀ mọ́sálásí ni wọ́n ti àpèjúwe rẹ̀ ọ̀dà ẹgbẹ́ bí àpèjúwe iṣẹ́ wa ibi títẹ́ wọn wà lọ́dẹ̀ sí ọ̀nà ẹbọ́lọ́wọ́ sábà ní wọ́n ọ̀nà kíblà ní à ṣèmìṣẹ́ ọ̀nà kíblà yìí ẹbá ní wọ́n sọ́nà ẹ̀tẹ́ ọ̀nà kíblà lọ́nà wọ́n àwọn àìmọye kẹ́ ló ti bí gàgà ló ti bí gàgà ló ti bí gàgà ló ti bí gàgà láàfin ní lọ́pàá dojúkọ fàhádà ọ̀nà tó nílò òbí ojú orílẹ̀ èdè ẹ fi ọ̀nà tó kú yìí náà wò ó tẹ́lẹ̀ tí é ti pé ẹ mọ sẹ́yìn ẹ ti bí gàgà rẹ̀ sọ́wọ́ ẹ ti fi gbé ẹgbẹ̀rún ó sì lè jẹ́ ẹgbẹ́ mọ́sánásí nẹ̀mí ilẹ̀ náà wá ẹ̀sẹ̀ fẹ́ẹ̀sì ẹ̀sì gbé fẹ́ẹ̀mẹ́ lọ ṣùgbọ́n sàárẹ̀ èèyàn nínú ilẹ̀ mọ́sánásí gẹ́gẹ́ lọ́wọ́ rárá o àfi káwú sàárẹ̀ bíbẹ̀ ọ̀ ṣe mọ́sánásí ló sáájú sàárẹ̀ lẹ́yìn tí sábà sábà tẹ̀lẹ̀ lọ́dọ̀ síwájú a máa ń padà lọ mọ́ sàárẹ̀ lọ bá mọ́sánásí sàárẹ̀ láwàá gẹ́gẹ́ bí àwọn ìmáàmù wa ìmáàmù wa àgbà nínú ìlú ọlọ́kọ̀ọ́jẹ́ láàrí wọn pẹ́ ìmáàmù wa bùn àkí ọlájọ́ bí wọ́n ṣe bá wa wú sàárè tó wà ní central mosque lọ́jà ìmáàmù alákọ̀ọ́kọ́ náà lòun náà tó wọ́n wò pé káwọn fi dára báyìí lọ́lá mú efiri síbẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ìlà àwọn ọ̀dọ́ tí wọ́n jà lórí ìpé pẹ́ ọlọ́run wá ní pé lórí ìmáàmù wà ilé ọlọ́run bó tún kú wá sí òmùsẹ̀ adúpẹ́ fọ́lọ́run bá lórí ẹ̀rọ torí pé káàbá ti tó kí oúnjẹ jù sí jẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń sáà ọdún tó lára àti yọrí tó lù tipẹ́tipẹ́ gbogbo 94 95 96 sábà bá mú ẹrin lọ ọjà àṣó nílá tí máa ń ṣe rún bẹ́ àwọ̀ àdójúkọ ìṣò ẹja léyìí tí àwọn tí ń dojúkọ tẹ́ṣàn àtijọ́ àwọ̀ akẹgbẹ́ dára wa àwọn ìjà gidi ó ti lọ́gbàdá wọn àwọn ẹni ọlọ́run bá yọ òjìlé kìí pé àwọn ẹni orí bá yọ òjìlé ọ̀rọ̀ ni ọ̀lá láàbẹ́ orí èyọ yàn kí ní máa yọ yàn ọ̀lá ẹni ọlọ́run bá yọ ojúlé nínú àwọn ohun gba ni àwọn ìjà tó wà láàrin ọ̀dọ́ àtàwọn bàbá àgbà ni àwọn tó wà láwọn ọ̀dọ́ ń gbà ni àwọn bàbá àwọn akóyèdè ń bẹ lọ́dọ̀ ń gbà ni láwọn ilé ìdílé ní bàbá tó ń bẹ lọ́dọ̀ ń gbà ni ipò ọ̀dọ́ ni wọ́n wà lásìkò táwọn àti bàbá ni wọ́n tẹ̀ jẹ́ oyè oníwà ní 1992 ni wọ́n jòyè ó wà ó yẹ sáwí ẹni ó jẹ ó jẹ tí ó jẹ mọ́jú ẹni ó fún pàrọ fún pàrọ ẹni ó mọ́bẹ̀lọ́ mọ́bẹ̀lọ́wọ́ ìwọ́lá fi jẹ́ bẹ́ẹ̀ni kẹ́ntú ní ìṣe máa ń fún àgbẹ̀lẹ́sọ́wọ́ ìwọ́lá ijẹ́ ẹni tí bá tó máa ń nú ọ̀nà ló dé àwọn ẹ̀sìn ni ni wọ́n tún pè wà sí àwọn olùgbèdá ìṣẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sìn ni wọ́n máa ń sọ pé àwọn bàbá yìí àti ìjọ máa ń tẹ́ pé àwọn ilé ìjọba yìí fún ọmọ ní ìtọ́ bá mọ̀ ní àláyé àwọn ní òní ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ní ìṣẹ́ lọ́gbọ́lọ̀ wọ́n lè wá wẹ́bẹ̀ ìṣẹ́ ọlọ́mọ bá lọ́wọ́ wọn ọmọ tó ń tọ́ bá ìṣẹ́ gẹ́gẹ́ jẹ́ máa lọ́wọ́ ṣùgbọ́n àti mọ̀ lónìí ilé gbogbo àwọn kìí yóò fi rin àwọn ìpínlẹ̀ ọlọ́run sì ní jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú ọgọ́lọ́gbà bí ìlàdì nígbàbá tó di ọ̀la látẹ̀síwájú ní àyàtọ̀tẹ̀ ìpínlẹ̀ ìlàdì ibi tí ọlọ́run bó ti máa sọ fún wa mélòó ni wọ́n àwọn àtàbùn ká mélòó ọ̀la láàmà mọ̀ orílẹ̀ ìlú ìlàdì akólùkọ́ أسف لا لي ولكم ولسائر المسلمين يقول إنه هو المسلم آه للي قبل